واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة برعة وكل برعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdá pẹ́fọ́ ọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó mọ́ bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tafsiru al-Qur'an suratu al-Imran ó ní a ti débi aya ọgbọ̀n aya tati bí tati dúlà náà bí tí ọlọ́run ọba tó ti ń ṣe àlàyé fún wa nípa ọ̀rọ̀ ọjọ́ àlẹ́kẹ̀yàmà àbí kátó pé nínú tí ó ṣẹlẹ̀ lálẹ́ kìyàmà ọlọ́run bá ń sàlàyé fún wa ọlọ́run bá ń fún wa ní ìrò pé tó bá di ọjọ́ yìí gbogbo sẹ́tẹ́nì kọ̀ọ̀kan ṣe wọ́n kó wá síwájú rẹ̀ báyìí tí ó rí àti dáadáa àtàrídáa àti tó kéré àti tó pọ̀ ó láà fi sọ fún aláàna pé ẹjíká bẹ̀rù ọlọ́run ká máa bẹ̀rù ọjọ́ yìí tàbí ká bẹ̀rù ọlọ́run ká sì bẹ̀rù ọjọ́ yìí ìbẹ̀rù ọlọ́run là ń sọ ká mọ̀ pé dáadáa tá a bá ṣe fúnra wa ni olúwa ní mani amila saliha fannafsihi ẹni bá ti dáadáa ó ṣe fún rẹ̀ ni o kọ́dà àwọn dáadáa tí máa ń dágbà pé èèyàn ṣe fún yàn ni kárẹ́ntì bí ń pa kọ́ fún lóúnjẹ ta ló jẹun kìí sì wọ́n lọ jẹ́ àmọ́ dáadáa ni mani amila saliha fannafsihi ìwọ́lọ́gbẹ̀sẹ̀ ẹ̀sìn ńláńlá oníṣì ń bẹ́mi kí ẹ̀mọ́ fún ìyàn lóúnjẹ lára àwọn tó ń wà àlìjánná pẹ̀lú rọrùn àwọn kan bẹ́ẹ̀ náà ẹ̀dá ọlọ́run ọba anábìíní yẹdi kòló nàlìjánná ìsàlẹ̀ ìrọ̀rùn làwọn èèwà àlìjánná asápá àwọn kan bẹ́ẹ̀ wọ́n wà àlìjánná kì í sì rọrùn ìwọ̀ àmọ́ náà àtẹ̀ntówọ́ pẹ̀lú rọrùn àtẹ̀ntówọ́ pẹ̀lú rọrùn ahal janna lokin yo olo ma fi don yin kokan wa na ki yan wa wal janna pelu rorun yi koda ko sumo pe yan je sahaba ki yan wo ko ma si wala kankan ko sumo pe sahaba ni abi he sahaba turi ari na wa sahaba ti annabi sallallahu alaihi wasallam izo ko yo wal janna ama yo rako woni torí owó tó ń ní tó pọ̀ wọn náà ni abdulrahman abdulrahman bin aw anabi ni ra'aytu abdulrahman bin aw fi janna aw yadkhulu aljanna habwan mo rí tí ń wọ aljanna báyìí ẹni tí ń fìdíwọ́ ẹni tí ń fìdíwọ́. ìgbà tí wọ́n fún Abu Haman tán fún nírò ó ní istata'at àti bá ti lágbára ní la'adkhulannaha rahima ní ti gbìyànjú tí fi wá wọlé sí kìnnì tó dúwọ̀ títà sí lọ ní pé mọ̀ ní amila salihan fa gbogbo dáadáa tó bá ṣe kọ́dà báyìí pé ọ̀rá àǹfààní ayé nǹkan òdọ́dọ̀ rẹ̀ wíkẹ́ òfin hàn lóúnjẹ ìwọ kọ́ jẹ́ tó bá ti ṣe tó tọ́ lọ́wọ́ bá wọn náà lọ́gbà ládà ẹ̀ olùwàlùwà máa ní àṣáà fa'alẹ́ ìhà ẹni bá wá sí àìdá online òun náà kí ó gbà nítorí lè yìí ẹ ká pààyàn ọjọ́ yìí suku wà lánàánù àyà tó tẹ̀lé ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kúl in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum allah wa yaghfir lakum dhunubakum wallahu Ghafurur Rahim ọlọ́run sọ fún ànábì Muhammad ọlọ́run ní wà nábì kúl sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ báyìí sọ fún wọn pé in kuntum tuhibbuna Allaha tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ́nífẹ̀ẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń wí bẹ́ẹ̀ ṣe ń wí pé nífẹ̀ẹ́ ìmì ọlọ́run ká ń lò tọ́lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run fattabi'uni sọ fún wọn pé ìwà nẹ́bì ní ká máa tẹ̀lé yuhibbukumullah bẹ́ẹ̀ bá ti wá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ̀rù bẹ́ẹ̀ tẹ́ẹ̀sí ń tẹ̀lé tà nẹ́bì ọlọ́run wa nífẹ̀ẹ́ yìí náà wa yaghfir lakum dhunubakum tí yíò wá kú onífẹ́ lásán látara àfẹ́tọ́nà bá ní sí yí àti tẹ̀lẹ́ta nẹ́bí tẹ́ ń ṣe wọ̀nyẹ́ lọ́kún dùnú bẹ̀kùn yóò sì ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín wallahu ghafurur rahim ọlọ́run ọlọ́run ọba ọba tí foríjì yẹn ní ní bá ṣẹ̀ rahim àtúnkẹ́ ayà yìí ọlọ́run ní kólì ló fi jẹ́ pé Al-Qur'ani Karim bọ́lọ̀ ń bá ṣe wí fún ànábì báyìí òun náà ni ó wí kò sí agbára fún ànábì kó yí al padà yóò sọ gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ní kíjú ló wí bí wọ́n ṣe bá níbi pé kó sọ fún wa òun wá ní fẹ́ sọ fún wa kó wọn fẹ́ ka fún wa kó ní omi ọlọ́run wa pàmí láṣẹ an àkúlà làkún kí n sọ fún yín pé n kó ń tó nǹkan kó máa kà bẹ́ yóò wí bí ibi wáhìlú ni in kuntum tuhibbuna Allah in eléyìí la ń pè ní sharut májẹ̀mú májẹ̀mú tí ń bẹ́ ń bi iṣẹ́ òun ni pé kí ni májẹ̀mú náà in kuntum tuhibbuna Allah tó báyìí pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run nínú kéwú tá a bá ti rí ṣáàtù a jàwáàbù ṣáàtù èsì ẹ̀ láì jàwáàbù ṣáàtù ọ̀rọ̀ tán bá wa sọ yẹn kò sí lè clear kò sí ní nítumọ̀ àti ní mọ ibi tẹ́nì yẹn ń bá ọ̀rọ̀ lọ ibi tí wọ́n ń bá ọ̀rọ̀ lọ gangan láàmú retí òun gangan kí nìyí jawabu shatu alẹ́ pé jawabu shatu gangan ló fẹ́ sọ fún wa bí lápẹjú ẹni sì bẹ́yàn ni kéèyàn máa sọ wá pé bẹ́ẹ̀ bá fi lè bẹ́ẹ̀ nìkan bá fi lè jáde nu mọ́sálásí yìí láyé sí kó gbàṣẹ lọ́wọ́ mi wọ́n á sọ bá wọ́n á dákẹ́ lọ sí sípò ti sọ̀rọ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ pé ntẹ́ nídìí ọ̀rọ̀ wọn ti wúlò ṣé bọ́ bá jáde ọ̀bùn lówó ni àbọ̀ nìkan ràn lẹ́wọ̀n àbọ̀ pa òun gangan lọ̀rọ̀ àìfàmọ́ jáde àìfàmọ́ jáde báyìí àìfàmọ́ jáde ni tó ti jáde ntí n jawabu lamọ arisi ó ní jawabu sharp bíkí yẹn ṣe pàtàkì tó nù o kálíbà gbàgbọ́ yọ̀rọ̀ yìí ní kí n sọ tó bá yẹ pé lóòótọ́ lẹ nífi ọlọ́n táwọn ẹsẹ̀ lẹ́yìn rẹ̀ sọ fún wa pé pàtẹ́bí ọ̀hún ní ẹ máa tẹ̀lé mi ànábì àwọn àfáà ní ní báyìí ja'ala Allahu subhanahu wa ta'ala muhabbatahu fi ittiba'i rasulillah ọlọ́run ọba ó fi ìfẹ́ rẹ̀ síbi kíni síbi tẹ̀lẹ́tà nẹ́bí ìtàfi mọ̀ pé yẹn nífi ọlọ́run bí bá lóun nífi ọlọ́run mo nífi ọlọ́run mo èé wí á ti mọ̀ pọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ láwọn àfáà sọ pé àyà yìí wọ́n pè ní àyàtún ìkhtibàríyà àyàtún ìkhtibàríyà àyà tọ́nà fi sílẹ̀ òfọmọnìyàn ni tó jẹ́ pé àṣírí túmẹ̀ kí ni ìdánwò náà tó bá pé lẹ́ẹ̀ ní lóòótọ́ lẹ́ẹ̀ nífi ọlọ́run tí ìbá kó wọn nífẹ̀ẹ́ yàn òun nífẹ̀ẹ́ pé ìfẹ́ inú ọkàn ní máa wà àmọ́ ntọ́lọ̀ wọn ò fi mọ̀ pé níta fi mọ̀ pé anífi ọlọ́run gangan ni pé ẹ máa tẹ̀lé tà nẹ́bì gbogbo ẹni tí máa ń tẹ̀lé tà nẹ́bì ló nífi ọlọ́run bí yóò bá tẹ̀lé tà nẹ́bì kò nífi ọlọ́run tó o bá ti tẹ̀lé tà nẹ́bì ọ̀ nífi ọlọ́run máa ní kílẹ̀ rí rẹ̀ wọ́n ní kàn lọ́wọ́ ní sọ́tù alẹ́ ọmọràn àyà 31 wọ́n ní kàn lọ́wọ́ ìtàkùn pé yẹn fi ọlọ́run ẹ mọ tẹ̀lítà ní Muhammad àṣé ìtẹ̀lítà nẹ́bì gangan lọ́lọ́run nídìí fún wa ntọ́lọ̀ gangan nídìí gan ó fẹ́ ká tẹ̀lítà nẹ́bì ntọ́lọ̀ nídìí oní jawabu shad ntọ́lọ̀ nídìí gangan pé ó fẹ́ ká tẹ̀lítà nẹ́bì ká má kọ̀rọ̀ sá nẹ́bì lẹ́nu ká má gbó lẹ́nu ok kí mo wá lè fi dé gbogbo èrò ń parí pé àwọn nífi ọlọ́run àwọn nífi ọlọ́run àwọn nífi ọlọ́run ó in kuntum tuhibbuna Allaha fattabi'uni. tó yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀dà ẹ̀ màtí tà nàbí sọ fún wọn sọ fún wọn tẹ̀lé tèmi wò wá tẹ̀lé ọ̀ ṣe súnà wà lọ níbi ànàbí síbẹ̀ ni a jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ ànàbí jẹ́ alùsùnù sí kìnìyí kò sí. a máa tẹ̀lé ànàbí sallallahu alaihi wasallam níbi gbogbo ń tá a bá fẹ́ ṣe pàtàkì jùlọ nínú kọ́dà àwọn kan tára bí máa ṣe ń gbà míì tí ọlọ́run ò bá sọ pé ẹ̀ṣà ní fàánẹ́bì ká tó gbìyànjú ká tó tẹ̀lé mẹ́ gbogbo ẹni tó ń yapa àti ànẹ́bì kò ní fi ọlọ́run ìyẹn ló fà afáwa alhassan basri wọ́n sọ náà pé za'ama qawmun annahum yuhibbuna allaha afáàlá Hassan èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń lérò pé ni wọ́n ń pàpè mọ́ra kódà ẹ mọ̀ tètè nàbì bá a ti nífẹ̀ẹ́ rẹ̀ lọ nífẹ̀ẹ́ mi o ti bá ní ọ̀sẹ̀ kọ́ máa ṣe wọn. afáwa al náà sálà wọ́n ní àyà yìí wọ́n ní zama qawmun annahum yuhibbuna àwọn èèyàn rò fáwọn níbi ọlọ́ọ̀ba fàbtàlẹ́hùnmọ́lọ́hù bí hàzìlẹ̀ àyà ọlọ́run wa dẹ́wọ̀n wò pẹ̀lú àyà yìí pé fàkọ́l ó ní kúl in kuntum tuhibbuna Allaha fattabi'u tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi ọlọ́run ẹ má tẹ̀ tà nàbì náà ìtẹ̀lẹ́tà nàbì sallallahu alaihi wasallam amúrún wájib amústahab ìtẹ̀lẹ́tà nẹ́bì sí nǹkan kan tó pàtàkì ni tó kan dandan ni àbí mustahab bó bá wù yín ní ẹ̀tẹ̀lẹ́tà nẹ́bì kámẹ́tì káyà mi náà kẹ́tì áyà yìí nìkan la fẹ́ lò áyà yìí gan sọ fún wa dandan tẹ̀lẹ́tà nẹ́bì torí muhabbatullah ìfi ọlọ́run wájú àmúlá dandan ni kéèyàn nífi ọlọ́run dandan ni kéèyàn nífi ọlọ́run torí pé ọ̀rọ̀ méjì náà ni nínú kọ́ nífẹ̀ẹ́ yàn àbíkọ́ tó kí ni yìí àbíkọ́ kórìíra yàn kílẹ̀ kẹta kílẹ̀ kẹta rẹ̀ jẹ́mọ́ kò sí kẹta ní èdè Yorùbá kò sí àìdàkọ nífẹ̀ẹ́ èèyàn àbíkẹ́ kí nìyí àbíkẹ́ yẹn kò rà yẹn tẹ́ẹ̀bá wá nífẹ̀ẹ́ èèyàn ìtẹ́mọ́ wá ń tóbi ìmọ̀ ń tóbi lọ́kàjúra a mo nífẹ̀ẹ́ láwájá ojúlé lọ àmọ́ ìfẹ́ ìkórìíra náà ni. ṣé dandan ká nífi Ọlọ́run adékọ́ni tí ò bá ti wá nífi Ọlọ́run kí ló ṣe nù ẹ́ ẹ̀yìn lẹ́lẹ́ wíbẹ̀ o mọ̀ fún mùkálàfà ní kéwú ni bẹ́yìn ò bá ti nífẹ̀ẹ́ ọlọ́run yóò sì kí ni yìí yóò sì kórìíra ẹ̀ bẹ́yìn bá sì kórìíra ọlọ́run kò lè rí imáni anabi sallallahu alaihi wasallam anabi ni salatu nǹkan mẹ́ta kan bẹ́ o fàlẹ́ẹ̀tù nǹkan mẹ́ta kan bẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ò ní pé lára àyàn àyàfi kí èèyàn rí halawatal iman onísàlẹ́ẹ̀tù ma wájàdà hùnà wájàdà fi qalbihi halawatal iman ìkan mẹ́ta kan bẹ tó bá pín lára àyàn èyí ó rí àpẹẹrẹ iman ayẹ̀kúnà lọ́hùn wa rasuluhu ahabba ilayhi mimma siwa ó gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́run àtànẹ́bí lọ́ọ́ fẹ́ràn ju nǹkan lọ ìfi ọlọ́run yẹn ṣe lásán ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan lọ ni kìí ṣe pé kúrò àmọ́ nífẹ̀ẹ́ ọlọ́run torí pé ìfi ọlọ́run àti ìfẹ́ ẹ̀dá míì kò gbọ́dọ̀ jẹ́ déédéé lọ́kàn rẹ̀ mo ṣe nífẹ̀ẹ́ bàbá mi ọlọ́run fún wa ní àǹfààní ká nífẹ̀ẹ́ bàbá wa ó fún wa láǹfààní ká nífẹ̀ẹ́ ya wa ó fún wa láǹfààní ká nífẹ̀ẹ́ àwọn nǹkan ní wa kọ́dà yìí tí ò lẹ́mìí fi ánsẹ̀tì ọlọ́run fún wa láǹfààní ẹ̀yẹ ká nífẹ̀ẹ́ wọn. gbogbo àwọn nǹkan tọ́nà wa fún wa láǹfààní ká nífẹ̀ẹ́ wọn yìí ìfẹ́ nǹkan yẹn àti ìfẹ́ ọlọ́run kò gbọ́dọ̀ jí ọgbà nínú ọkàn wa ah mo ṣe nífẹ̀ẹ́ àbá mi àbọ̀ wọn ń dá ọ̀tẹ̀ pé nínú àbá rẹ̀ àtọ́lọ́ta lọ́nà nífẹ̀ẹ́ ju ah ẹ̀mọ́ ẹ̀nẹ́jì ìyẹ̀wò náà o àwèrè nǹkan sí ọ́ o torí pé tí yóò kó sí ìyẹn ti kó sí wàhálà kí lè kó sí jama problem ìyẹn ti kó sínú ṣíríkì tí ìfẹ́ ọlọ́run àti fẹ́ ẹ̀dá kan tó bá ti kíni yìí tó bá ti dédé nu ọkàn yàn ṣírìkù ni. ẹ̀sùn máa wà àwùjọ tí wọ́n yà yín lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ó tún wá nífẹ̀ẹ́ àwọn òbí rẹ̀ ju ọlọ́run ẹlòmíì nífẹ̀ẹ́ afá rẹ̀ ju ọlọ́run olúwa ni wàmínà nọ́ọ̀sì. wàmínà nọ́ọ̀sì ọlọ́run máa rí nú àwọn èèyàn. man yattaqid min dunillahi andada ọlọ́run lẹ́mọ̀ rínú àwọn èèyàn àwọn tí wọ́n lọ wá orogún fọ́lọ̀ afáwa abdullahi bin abbas ó ní al-andad ó lẹ́mọ̀ rínú àwọn èèyàn àwọn tí wọ́n máa wá orogún ẹ̀lọ́lọ́run kí ló tún lọ́nà wo ọlọ́run wá sọ ọ̀nà tí wọ́n gbà máa kó sínú ẹbọ ó ní mhm. yuhibbunahum kahubbillah wọ́n máa nífẹ̀ẹ́ àwọn èèyàn kahubbillah ká kahubbillah irú tí wọ́n ní sọ́nà gangan irú fẹ́tẹ́ ní sọ́lọ́n gangan láti kíni náà ní sáwọn èèyàn ọlọ́run ọba ní ṣírí kúbi sọ́lọ́n ti pèsè kínú ló wá ní wálẹ̀ bí ní àmàmù àwọn tán bá ní wọ́n ní mọ́ni ashaddu hubban ìfi ọlọ́run ọba ní ga ìlọ́kàn ìfẹ́ lọ sobi tá a ti lọ ìtẹ̀lẹ́tà nẹ́bí lọ́rùn fẹ́ fún wa bí áyà yìí ìtẹ̀lẹ́tà nẹ́bí ọ̀ràn èèyàn ni kọ́nà àwọn áyà wa pọ̀ nínú alukur'an tí ń sọ fún wa nípa ìtẹ̀lẹ́ta nẹ́bì kọ́dà bẹ́yàn bá yapa nẹ́bì ìyẹn lè wọnú ọlọ́run tí yẹn bá yapa nẹ́bì kí n sọ pé yẹn yapa rẹ̀ èyàn lè yapa nẹ́bì tayọ pé yẹn ti nìyí èyàn yapa súnà rẹ̀ kò sọ́nà tó lè fi yapa nẹ́bì kó ní kọ́ sí nǹkan kọ́mọ́sí náà ni àwọn nǹkan tó sì ní ọ ṣe òun náà ń pè ní kí nìyí òun náà ń pè ní súnà kẹ́nìkan nígbà náà pé amúrú mustahabu ni pé súnà tó bá wọ̀ ni irú súnà táyì ká ń wí lọ́dọ̀ àwọn alfuqaha lọ́dọ̀ àwọn àfẹ́yìn fi kíw ìtumọ̀ asúnà lọ́dọ̀ tí wọ́n nu àmọ́ súnà tá à ń sọ yìí súnà tà nẹ́bí ọ̀rọ̀ rẹ̀ là ń sọ fún ọ ọ̀rọ̀ rẹ̀ dẹ́dẹ́ ni kéèyàn tẹ̀lé ọ̀rọ̀ nàbì sallallahu alaihi wasallam ọlọ́ni falyahdhar alladhina an tusibahum fitna àyà kan mọ̀ ọlọ́run ní kán lọ sọ èrè ara wọn dáadáa ọlọ́run sọ bá ń fún ọ kọ sọ́ra ẹ̀ síbẹ̀ tí ẹ sọ́ra yín o ọlọ́run ní kéèyàn sọ́ra yẹn wàlẹ́ ẹ̀ kọ́ sọ́ra yẹn lóòótọ́ fàlẹ́ yẹ zẹ̀ ọlọ́run ní kán lọ sọ́ra wọn o àwọn alladhina yukhalifuna an amrihi àwọn tí wọ́n yapa àti ànábì ọlọ́dẹ kan sọ́ra wọn. à ń tù sí ibrahim fitna nǹkan méjì lọ́nìkẹ́ sọ́ra yín sí. gbogbo ẹni tí máa ń tẹ̀lé tí máa ń yapa àti ànábì nǹkan méjì yóò ṣẹlẹ̀ sí ni kò sọ́kùn tó fẹ́ dá sí. àmọ́ lọ́wọ́ ni ẹ sọ́ra yín dáadáa kẹ́ẹ̀bà kó sínú wàhálà méjì gbogbo ẹni máa fi ń yapa ànábì yóò kó sínú wàhálà yìí kò sọ́run tó fi yapa ànábì ìmọ̀ tẹ̀lé súnà rẹ̀ ni sanabi ànábì ni ọ̀nà bá ń ro kàní abọ́nukọ́ bá ń fọṣọ abọ́nukọ́ bá ń roko àwọn nǹkan tó ní kẹ́ẹ̀sì náà ní kọ́ mọ́ yapa rẹ̀ lélẹ́rì olúwa ní àkọ́kọ́ antusibahum fitna kán bá rí fitna láyé a jẹ́ pé látara ìyapa nẹ́bì ìyún rí pìtìnà áó yusibahum adabun alim àbí kí kọ́mọ́ rí ìyà ẹlẹ́ta ẹ̀rọ ọdún mélòó ọdún méjì a jẹ́ pé lálẹ́ kìyàmà bẹ́yàn bá yapa nẹ́bì láyé yóò rí fìtínà láyé yóò sì lọ rí àdábùn àlìm níbo ọjọ́ alìkìyàmà kí wọ́n lè fìtínà ṣe pé àwọn sọ fúnra wọn jò ní pé àyà kùránì kò dún gbọ́yé ẹlẹ́wọ̀n àwọn òpin kí ni fìtínà yóò wá takò lákàyẹ̀ pé à ẹ irọ́ ni torí tẹ́yìn pé fìtínà ni pé kéèyàn máa rí jẹ kéèyàn máa rí mu kéèyàn máa ta ìsìn àbí àpẹẹrẹ kí náà fìtínà láyé kéèyàn wà lọ́wọ́lọ́wọ́ àwọn ń bídíà ní ń lo mọ́tò tó lágbájú yìí abẹ́ẹ̀kọ́ ni tẹ́ẹ̀kọ́ ni nílùú yìí o nínú àwọn àfà àwọn ibi dà nílùú mọ́tò tó dáa jù àwọn náà sì ń rí ayé tó wọ́n sì ń rí ayé lò dáadáa àwọn náà ń kọ́ ilé àwọn náà ń kọ́ ilé àgbà a lọ sí akíkọ brọ́dà kan lọ́nà yàrá yíyó ni wọ́n kọ́ ilé kan síbẹ̀ àfà ibi dà kan lónìí tẹ́ bá rí ilé òun wọ́n ní mẹ́ta rẹ̀ ló ní suwiti wọn iṣẹ́ kí ni ń ṣe aláfà ni ọtún ní iṣẹ́ kí ni ń ṣe aláfà lè yàn ìyìnbọn báwùjọ yìí ti dọ̀tí lọ́pọ̀lọ́ báyìí ọmọ kan náà ń bẹ lẹ́ńkulè wáyà yìí gbogbo ilẹ̀ àdúgbò ló ti bẹ̀rẹ̀ àtàn ẹnìkan sọ níyà yìí pé ní ọlọ́run sànú ẹ̀ púpọ̀ ẹni ọlọ́run ni o kò síṣẹ́ kankan kò sí kankan ó sì dàgbò ilé àdúgbò tó wéré ìkan sí o wọ́n lè jòkó lè àlìjẹ̀nu ní lò pọ́pọ́ tẹ̀ máa ń jẹnu àwẹ̀ gbogbo tẹ̀ máa ń jẹnu àjọmọ̀lúdì rẹ̀ ó ti fi hàn tó hàn gbogbo àsìkí tètè ìrànlọ́jẹ ẹgbọ́n kò síṣẹ́ kankan ọlọ́run gbà fún wa rí ilé mélòó ànábì kọ́ ànábì àwọn ìyàwó rẹ̀ wọ́n ròyìn ànábì wọ́n lọ́pọ̀lọpọ̀ gbà Aisha ló sọ ọ̀rọ̀ Mọ̀dínà Aisha ti ń sọ ó ní gbogbo ògbà tánàbí káwọn ló Mọ̀dínà sọ́kẹ́ ìgbádùn Mọ̀dínà lẹ́yìn kánàbí ti mọ̀ gbádùn ó ní àwọn ilẹ̀ ó láwọn ó ní kò ṣẹlẹ̀ rí lágbàtánà ti dé tá tánàbí kú kò ṣẹlẹ̀ rí káwọn yóò àwọn jẹun yóò fún three days léra wọn àìsàn ni kò òun ò rí kó ṣẹlẹ̀ rí ó nígbà míì àwọn lè lo òṣùpá mẹ́ta oṣù mélòó nù táwọn ò ní rú ẹ fi nílé ànábì ànábì ẹsẹ̀ ẹni ọlọ́run àbí. ìtàn wọn pè ń fìtì náà kí náà pè ń fìtì náà àfàwà alimami ahmed rahimahullah àwọn náà wá jágbàgbọ́ ìfìtì náà yìí fìtínà tó kó sí láyé torípò yapa àti ànẹ́bì òun ní òjò lọ rí àdábùn alim níbo lálẹ́kìyàmà wọn alfitna hiya ashirik awul kufur awul bid'a awul maasiya fìtínà tó kó sínú ìyẹn ni pé ẹni bá fi lè yí apá àti ànẹ́bì kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ọkọ̀ sí kan nínú mélòó nínú mẹ́rin yìí torí pé àti ànẹ́bì yẹn yóò lọ jẹ́ opposite kan lẹ́yìn ni ànẹ́bì ara àti ànẹ́bì ni pé báyìí ni a ti máa ṣe ìbáadà sallu kama ra'aytumuni usọ́lẹ̀ kúdù á ní manasikakum gbogbo ìbádà yín ẹ máa mú rọ́wẹ̀mí ànábì òun wá sínú lọ́n báyìí wọ́n sínú lọ́nà gbàtí ò sínú lọ́n kí lọ́ọ́ sẹ́wọ̀n bídíà ìtinà nù kí wọ́n ní yẹn bídíà olùbídíà àti wàkúdọ̀lá láti adábùlẹ̀ àlímù ní fìnnà rẹ̀ àbí kọ́ lọ kó sínú ṣíríkì anẹ́bì ti sọ dùá tọ́mọ ṣe tọ́ fẹ́ wọnú ilé rẹ tí ó ma jẹ́ ìsọ fún ọ tí ó mọ̀ jẹ́ ìdábò fáwọn ọmọ rẹ àti ilé rẹ náà ìwọ nírọ́ ìwọ lọ wí nǹkan mẹ́mọ̀ náà díẹ̀ ni kí lọ sí òyìnbó ọyá pàtí anẹ́bì nù ọkùnrin sínú ṣíríkì. Aya ọlọ́run sọ fún wa pé ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹnìkan ṣọ́ra wọn dáadáa àwọn o tẹ́rí ìyapa àti ànábì eré ibú mẹ́mẹ́ ló fi jẹ́ pé ẹ̀kọ́ ń bẹ láàrin ìsẹ̀kẹsẹ̀ láàrin sọ̀hábà akẹ́kọ̀ọ́ mẹ́ gan ó yẹ ká mọ̀ pàtàkì ìtẹ̀láyà nẹ́bì látara àwọn sọ̀hábà nígbà tí wọ́n lọ gbé agun Uhud àwọn tán jagun Badar tán jẹ́ mùsùlùmí wọn kéré ló ń kà à ń gbà tó dogun Uhud mùsùlùmí ti pọ̀ gan ẹ̀mí wọn á balẹ̀ pé ìgbà tá a pọ̀ gan a sí ní kátó wọn ń gbà tá a ṣe kéde yìí tá a ti pọ̀ ọlọ́run fún wa bá nàbí sàdéhùn pé kódà yóò borí ogun yìí kò sì ní pẹ́ ọlọ́run sì má déhùn sẹ́yìn ọlọ́run mú àdéhùn ṣẹ àmọ́ látara ya pa àti ànẹ́bì wàhálà sílẹ̀ sí mùsùlùmí yọ náà gbàtán dójú ogun ànẹ́bì ti pín àwọn èèyàn káàkiri ànẹ́bì ní ẹ̀yin ẹ̀dúnyà yìí ẹ̀yin ẹ̀dúnyà yìí ó yá ẹ̀yin eléyìí bí àwọn fífítì ó yá máa lókè ófòt gbàtán eléyìí wọn lókè àmọ́ ní agbá o òkèlè ńlọ yóò ẹ gbọ́dọ̀ sọ̀kalẹ̀ títí títí ní ẹsẹ̀ ni kẹsùkalẹ̀ olóbi jẹ́ kí gbogbo àwọn tó máa ń gbàgbọ́ yẹn tánàbí ò sọ níbi hadith rẹ̀ wàhálà ńlá ni o ìyí tẹ́ bá fẹ́ gbọ́ yẹn bí hadith ànẹ́bì àwọn sọ̀hábà àwọn ni ó sàlàyé fún yín tọ̀ ẹlòmíì lápèjúwe nísìnyí sòkòtò ànàbì ní ká máa jẹ kọjá kókósẹ̀ kọ́ bá kó dọ̀tí ni sí mi hadith bẹ́ẹ̀ ọtí lọ gbọ́n tí ànàbì gbọ́ yìí tí ò sọ fún yín ní òkè hood àmọ́ ẹ̀gbọ́rọ̀ kó lé lókè títí títí ní ẹsẹ̀ kéne yìí kẹ́kú mẹ́ àwọn bá lọ dún mẹ́ tiwọn pẹ̀lú pẹ̀lú àwọn ẹ̀pọ́n bí ogún ṣe bẹ́ẹ̀ dé ọwọ́ àwọn mùsùlùmí ti ká àwọn kẹfẹ́ yìí wọ́n fi àjẹ wọn ni kọ́dà kò pẹ́ àbá wọ́n sì mú ẹ̀ ọ bá họ wọ́n họ wọ́n dàtún wọn lẹ̀ wọ́n sá ọwọ́ dùn wọn ọlọ́run má déhùn tiẹ̀ sí àbí mọ́sẹ̀ wọ́n á lọ Khalid bin Walid ètí ìgbà ìsìlámù gbà náà òun ló lídìí ogun wa ó sì ní ẹ̀kọ́ nípa ogun Khalid wa de ìlú kan ní ẹwà kò yẹ ká sí báyìí lọ o ajagun Badr wọ́n lù wá àtúnwá ajẹ́lẹ́ yìí náà wọ́n tún wí ní agbọ̀rọ̀gbà ó wá ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ bá a ti kú ní síyá ìtaasá n ó ti relax àbí kílókù mọ́ n ó ti relax ni kọ́dà n ó ti máa sa àwọn nǹkan ogun tá a tó bọ́ ìlọsìn wa ẹ wá já lọ gbà báyìí ẹ̀yin kan dúnyà yín ti yín ìgbà tẹ́ bá rí pé àwa ti dí ọ̀hún kẹ́yìn kí ni yìí kẹ́yìn máa ti wáyé akànkún wọn sáà nínú kọ́dà omi ò ti sọ ìdá rẹ̀ lẹ̀ Khalid bin Walid omúnú rí yẹn wá láàrin ìgbà náà àwọn tó wà lókè àwọn òrìṣẹ́ṣe kan àwọn ọlọ́run nípa àwọn òrìṣẹ́ṣe tí wọ́n wọ́n wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń sa àwọn nǹkan táwọn gbèbèrè tán dalẹ̀ ẹnìkan bá ní ẹ̀já lọ bọ́ọ̀lẹ̀ ká lọ bá wọn. àwọn kan ní ànílọ anábì ní àgbọ̀dọ̀ kú lérí òkè yìí tí tó ń ṣe kí ni yìí in tó sọ kọ́ lóòótọ́ ló sọ pé àmọ́ tèbítà gbé ara ni àwọn táwọn ń jà lọ́sẹ̀ kìíní àwọn àti sálọ yìí kílà máa ń tẹ lókè ah, tí màá fẹ́ wo lóòótọ́ táwọn ló fẹ́ wọlé lóòótọ́ táwọn eléyìí wọ́n yà pa àti ànẹ́bí mẹ́ọ̀ ànẹ́bí ilẹ̀ ìgbọ̀rọ̀ kò títí ìfi ni ẹ̀kú mẹ́ọ̀ bá kú àwọn táwọn á sẹ́kù lókè wọ́n rún ojú bíi márùn-ún lọ àwọn dúndùn pé nígbà tani bá dé tí wọ́n ní akó kọ́lá bó wọ́n sì ti dùn kọ́lá bá ní bá pẹ́yìn dà àwọn sọ́ba kọ́lá òun ní pépé tọ́ ọmọ ní akó mọ́ wọ́n lè lo gbàtúrí ìlàmọ́sí aláwọ̀mẹ́ àwọn tó wà lókè jẹ́kókè hudu tóbi gan àwọn ti rí àwọn tọ̀hún lókèrè ohun wọn ò tó àwọn tó wà ń sálẹ̀ wọ́n ń ta ọfà bá ti lọ jálọ àwọn mùsùlùmí nù wọ́n bù wọn mọ́lẹ̀ ibẹ̀ yẹn ni wọ́n ti sábà gbọ́ pé wọ́n ká anábì lẹ́yìn ibi ogun yẹn ni. káwọn láwọn fífi wà lókè lóòótọ́ kí wọ́n mú ọfà kéèyàn sẹ́pẹ́ àwọn bèbè wọ́n sùpọ̀ ni wọ́n ti ń bọ̀ kí wọ́n sọ ọfà fífi lẹ́lẹ̀ kan náà àti inú fífi ogun ó bí ò tiẹ̀ bá èèyàn yóò bá ẹ̀ sí tó bá sì bá ẹ̀ sí kílẹ̀ yóò sì ni bẹ́ẹ̀ sí tó wọn ajúbá ti ṣubú àwọn tẹ̀yìn kọ́ wọ́n máa tàkìtì ni wọ́n lè yí àzà lẹ́rí rẹ̀ yóò kọ́ lè fún ní amúrihí à ń tún sí ìbáhùn fitna ẹ má jẹ́ àgbà ìtàn aláì àwọn abéèrè kan bẹ tó wọn pé síta bá ṣe súnà àwọ̀ náà ni wọ́n lè máa béèrè tó wọn fi tàn ẹ̀mí síta bá ṣe súnà àwọ̀ náà ni àwọn àyínà síta bá ṣe súnà àwọ̀ náà ni wàláì ẹ̀ فليذا الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يذيبهم yẹn lè wọ́n ìbá ṣe súnà orí wọn bẹ́ ń bi ìtẹ̀lé súnà púpọ̀ orí méjì ló wà bí ìtẹ̀lé súnà tẹ́ bá ń tẹ̀lé súnà nábì orí méjì ni wá sí orí tọ́lọ̀ lè ṣe fún yàn mọ́ tó ṣe kí nìyí tó ju méjì lọ orin méjì ni àlìkíyàmọ̀ láti sí níbi rẹ̀ kìí sábà sáǹfàní láyé fún yàn lórí méjì alákọ̀ọ́kọ́ muhabbatillah ìfi ọlọ́ngan fún ara rẹ̀ sáwà àárí látàrí tẹ̀lẹ́tà nẹ́bí yóò tún wá sàforíjì fún wa kọ́lọ̀ wá nífẹ̀ẹ́ yàn kìí hàn lára yàn kìí ṣe pé dandan ni kó kó wúlò láyé kó wúlò láyé fún yàn mọ́tò ti wúlò alìkíyàmà ni àforíjì rẹ̀ náà ń kọ́ kọ́nà ọbọ̀ nífẹ̀ẹ́ èèyàn kò túnmọ̀ pé kọ́yàn lówó anábì ní inna Allaha yu'ti dunya liman yuhib wa liman lam yuhib ọlọ́run lè fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí àtẹ́tí ò nífẹ̀ẹ́ sí ó lè fún ọ lásìkí ayé tí ó táyé rẹ̀ fún ọ lẹ́fún mọ́ rí Abdullahi tí mo lówó lẹ́mọ̀ rí Johnson tí mo lówó lẹ́mọ̀ rí ogun èhè òun ni mo lówó ẹ̀sìn mọ́ rí Muhammad tí ò ní lówó tí ó sì jẹ́ lẹ́tìn ọlọ́run ọba àmọ́ walakin Allah àmọ́ ọlọ́run ọba la yu'ti al-akhirah illa ma yuhib ọlọ́run ní pẹ́ nìkan kálíkì àmọ́ dáa fún àfẹ́sọ́ àti kìnìyàn bá nífẹ̀ẹ́ sí nìkan orin méjì bẹ̀mí súnà nù tálẹ̀ ò nídìí ìfi ọlọ́run lálẹ́ àmọ́ àwọn akọ́nà kò sí àtìlẹ́bí ibú èèyàn àforíjì ọlọ́run ọba lálẹ́ àmọ́ ẹ mọ̀ ní méjì ní látara tẹ̀lítà níbi sallallahu alaihi wasallam ìfẹ́ tọ́nà ọba ní ìfẹ́ èyí tọ́nà fẹ́ lò gangan níbi ọ̀rọ̀ pé lápẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi wallahi alazim ìtẹ̀lẹ́ ànábì gan ló nídi mẹ́ ó tún wá fún wa ní àǹfààní tí ó jẹ́ kó wù wá in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum wà nífẹ̀ẹ́ yín gbogbo òfẹ́ tí tí ọlọ́run ọba tí ò bá ti tẹ̀lé tà nẹ́bí mẹ́ kò sí ṣe ìfẹ́ o ọlọ́run sì ní nífẹ̀ẹ́ láíláí wọ̀nyé fi lẹ́kùn dùnú ọba kùn yóò sì ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yìí fún yín látara ìtẹ̀lé tà nẹ́bí sọ̀sọ́lá torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ànẹ́bì àwọn tí ò ní ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ò máa pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ni àǹkan bẹ táwọn èèyàn kà fún àwọn èèyàn kà fún wàláì yìnyín mọ báwùjọ ìṣẹ́ mẹ́rin wàláì àwọn èèyàn mọ túmọ̀ ànẹ́bì àwọn yi mọ túmọ̀ rẹ̀ yìí wọ́n sí lẹ́ni kọ́ wọn ni ní tí yóò bá sì lẹ́ni kọ́ yàn àwọn aláyàn lè mọ̀ láíláí ànábì ju bẹ́yìn Muhammad Muhammad ó jù bá ń lọ Muhammad yìí náà ni wàláì ó jù bá ń lọ olóòrùn fún wàláì because ẹ lé àwọn wa sọ ọ̀rọ̀ kan ẹ wá ní ka ọ̀rọ̀ ń kún ẹ wo ọ̀rọ̀ àwọn ka ọ̀rọ̀ tẹ́bá fẹ́ jẹun kẹ́ tó bẹ̀rẹ̀ oúnjẹ ẹ ṣe bisimilá. tàbí náà sèpítà ká tó jẹun anabi anabi ni orin bẹ́ẹ̀ bí kéèyàn ṣe bisimilá kó tó jẹun. bẹ́yẹn bá tún wá gbà ẹ̀ bẹ́yẹn bá gbà pé kó ṣe bisimilá yìí níbẹ̀rẹ̀ oúnjẹ ó wá dá àárín ló rántí pé òun mọ̀ bisimilá yìí kí ni ó tún ṣe jọ̀mọ́ ẹlòmíì wọn tètè lọ mùsùlùmí mùsùlùmí òtẹ kò tiẹ̀ wọrí kọ́dà kò já pákó mọ̀ kí ni mi kí ni ìbí sinna náà ni kò wí bisimilá ọ̀ràn yìí mọ́ bisimilá fi awalihi wa akhiri tọ́wọ́ tún wá jẹun tán a tún wá dúpẹ́ ọpẹ́ tá a dùn kéwì máa ń ṣe alhamdulilah alhamdulilah irú ọpẹ́ tá ọ wí ọ wí irú ọpẹ́ tó dá lẹ́nu ànábì gan lọ́sọ̀kẹ́ nìyí òun lọ wí ibẹ̀ gẹ́gẹ́ lóore wà ibi ká ti dúpẹ́ ibi ká ti dúpẹ́ kíni alhamdulilayi at'amani hada warazaqanihi min gori hawli min wala quwa bí yóò bá mọ̀ kó lọ́mọ láti fi lọ tọ́ba kan ní alámìlá lásán ọkàn sí ẹ lóko ni anabi ni ẹni bá wí mo ṣe wí tó bá wí báyìí ilẹ̀ kí sẹ̀lẹ̀ gufira lahu ma taqaddama min dambi owó ọ̀pọ̀ jẹun lásán ó sì wíru àdúrà tánà bí náà wí kéde alhamdulillah lásàbà alhamdulillah kàṣírà kẹsíra ti kó ogun ẹ̀ sínú àníkọ́ wí pẹ̀lú bó ti wí náà fún ọ náà ni àníbi ẹ̀ bá wí báyìí àníbi lọ́rọ̀ wọn sì fi ẹsẹ̀ tó ti sẹ̀ ọlọ́run sàforíkì wá wo iye ìgbà tó jẹun lójúmọ́ láàrin oúnjẹ kan sóúnjẹ kan ajẹ́pọ̀ mọ̀ rí kíka ẹ̀sẹ̀ rẹ ẹ wọ aṣọ wíwọ̀ ẹlòmí ò mọ súnà ti bẹ̀mí aṣọ ìwọ̀ ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ mùsùlùmí jáde pé àwọn súnà ti bẹ̀mí aṣọ ìwọ̀ yẹ́nì kílọ̀kà mi eléyàn àní káti kírun ah, ah. káti kírun bó tí ìrùn kan lọ́nà káyà kíláyé ni ìrùn tí ó mọ̀ bọ́ mọ̀ bọ́ lọ́wọ́ gbà bí onígbà ẹ̀ ń pẹ́ súnà yìí òun ni ó ràn wá lọ́wọ́ fa àwa tá a pàfẹ́ ti mìíràn ọ̀pọ̀lọpọ̀ súnà yìí náà ràn wá lọ́wọ́ bó láti sọ tabawọ tán a sọ̀rọ̀ àwọn alhamdulillah lẹ́rìí kasani hada sawm wọn ọ̀tàkọ̀ níhi mi ń gbẹ̀wò hawlẹ̀ mi wala quwwa tó bá tó ti báyìí tó bá wọ̀sọ̀ tán ọwọ́ sọ nípa ànábì lọ́lọ́ tó ń sa òwúrí jìn ẹsẹ̀ tó ọ̀sẹ̀ kó tó dìgbà tó wọ́sọ̀ tó ń parẹ́ fún ọ. ẹ dákùtọ̀ lọ mọ ní àmì làsọ lé hafali nàbùsì yìí bọ́ bá tẹ̀lé tà nàbì fún kẹ́lẹ́ yìí wọ́n mọ ní àṣà bọ́ọ̀sì takùtà nàbì wọ́n lọ jíyà ẹ̀ so ẹ má jẹ́ káwọn èèyàn dìsí fún yín wàláì làásìm èmi ò mọ tí ń sàrán àfà ìfà ok kátẹ̀ ní pé súnà nẹ́bì kálágbọ́ eyín ni pé kèsì dandan kò ní ìdíkẹ́ tuntun kankan lé àwọn èèyàn ẹ jẹ́ ń sàlàyé àwọn súnà ti pọ̀ dandan fún yín ṣe ẹ̀rọ àwọn súnà kan bẹ̀ tí èsì dandan náà síbẹ̀síbẹ̀ náà èèyàn lè wọ náà torí ẹ̀ èsì dandan èsì dandan èsì lè tí ń bẹ níbi àwọn ọ̀run tá a máa ń kírun ni sọ́run yẹn àbọ̀rọ̀ yẹn kọ́ ẹ sì dákẹ́ ọ̀rọ̀ yẹn kọ́ àbí nǹkan tí ì bá sí ọ̀rọ̀ yẹn tí ì bá filẹ̀ tí ì lè wọná torí àbẹ́yẹ̀ lè wọná ẹ̀ tún dáwùtù ni èyí lè wọná náà èyí lè wọná ok bí ìbá ń sọ fún ọ pé bí ìbá yẹn náà fílà àwọn náà fílà àti mẹ́rin kìrìn náà tí àwọn náà àbí tí mo lè wọná ni ó lè wọ́ tó bá fi àwọn náfìlà tí ń bẹ níbi ìrúnlẹ̀ ìyẹn lè wọná bẹ́ẹ̀ ni ara súnà jẹ́ pé tí yẹn bá filẹ̀ ìlú wọn lọ́nà ni torí tiwa lọ́nà fi ni a máa ṣe tó bá dújú àlùkìyàmà ọlọ́run nìkan yẹ̀rùn wa wò alábìlẹ̀ rẹ̀ wọ́n ní ẹ bá ń wo àwọn ọ̀ràn ẹ̀wò náà inú náà kọ́kọ́ rí ẹ̀wò ìwọ́n tí èkìrán wà láì ìwọ tó ti ń kírun àlà àlà àlà kó ti tánká lọ jàre ọ̀nsì ààrẹ torí wọ́n wo finipini ni ìdè hasuna tó bá wo irun rẹ tó bá dá irun rẹ dá ọlọ́run ni ẹ filẹ̀ ẹ mọ ìwòsàn yòókù wò mọ́ ẹ filẹ̀ tẹ́ fi irun rẹ tó òórùn ti dáná ẹ mọ ìwòsàn yòókù wò mọ́ in tó bá fi lè mú rìn dá gbogbo sẹ́ yòókù dá ha ṣe é kìí ṣe pọ́lọ́ kẹ̀lẹ́ kọ́ wọn ò mọ̀ èké inú ìmọ̀ àdùnkẹ́ báyẹ̀ escape sọ́rọ̀ ọmọ tí ń sọ ni àbọ́nà òun ò rí kìí ṣe pé ìrún ọ̀rọ̀ ìrún tó ni òun ni ò ní jẹ́ kí wọ́n rí àwọn iṣẹ́ burúkú ń pọ̀ torí pé iṣẹ́ tí wọ́n ṣe gangan nu iṣẹ́ tí wọ́n ṣe láàárẹ̀ ni pé ọ̀ ní mà wù abúmọ́ ẹni bá máa ń kírun dáadáa gbogbo àwọn wa bú yóò máa filẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa filẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa filẹ̀ díẹ̀ torí iṣẹ́ tí ń wá sí gangan lọ́wọ́ agbábú lọ́wọ́ wa ni wà á kìíní sọ́láàt inna sọ́láàtà tẹ́ni ha alifàṣà wal munkar. sùdẹ́ni níbi ọba ti ń kírun fàṣà wo ti kó ọ̀rọ̀ rẹ múnkàrò ti fò lọ́nà fi ni pé tírun rẹ dáná ìrun tó bá sì da ìrun tó bá da oníṣègì nìyí ìrun tí ò bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ atẹ́ra sínú ẹ̀sẹ̀ ká lọ yẹ̀rún wa wo ni tá a ti láǹkírun àwọn ibi tí mo lọ pọ̀ tó máa wòrán tó máa ah, irun ẹni yóò tẹ̀sùn náà o àmàlà ẹ̀kọ́ sọ fọlọ́mù kò wọ nǹkan kan náà àlìjẹ́nà irun tó kí yóò irun òde kankan o kò wọ́ ó sì kí àti ìrùn awọ tí ò tẹ̀sùn mọ́ àfi ọsì mọ́ fi hàn sí inú náà ni àmàlà tara àánú tọ́lọ́ba nísúwa àánú tó nísúwa ló fi ní àmàtẹ̀ lánàbì káàsì lè ba tẹ̀lá nàbì ló fi fi ìfẹ́ ẹ̀ tiẹ̀ sí i gbọ́dọ̀ ara ìfẹ́ bẹ́ẹ̀ wá ní ìwà nífẹ̀ẹ́ yẹn wá ní kéèyàn lọ ẹlòmíì máa ní kó sọ nífẹ̀ẹ́ mi fún ìgbẹ́ yìí la wàhálà ò lè pan la kó lè mọ̀ fún nífẹ̀ẹ́ bá sì pan gbẹ̀yìn la. àwọn ẹ̀mí ẹlòmíì níṣẹ́ mi ń fi ẹlòmíì ń fi ẹ̀mí rẹ̀ rọ́ orí ìfẹ́ tó níṣẹ́ lòmíì. ẹ wọ àwọn tí wọn wá yàyìnlá tí wọn sì wọn á ṣe mòlúdi Ibrahim yàyìn Ibrahim ẹ wo dáná mi ń fi ẹ̀mí wọn rí mi omi <laughs> òró mọ́tò mọ́ omi kú sójú ọ̀nà kéèyàn torí pé èèyàn bẹ́ẹ̀ ṣe mọ̀lúdì Ibrahim ó wá fi mọ̀dúgùrú lẹ́lọ́ lọ́hùn ó wá fi kọ́ńtì mi máa lì fún ọmọ alẹ́ yìí ẹwà dúdúkìá tó kójọ lórí Ibrahimu tó wá fẹ́ ṣe mọ̀lúdì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kò ní kò nílé wọn táwọn ni wọ́n ṣe láti máa lè wọ́n ṣe Nàìjíríà yóò ní màmá pè yín madam a ní mọ̀lúdì dá o tànẹ́bí ò dá Ibrahimu ò dá ìyá yẹn náà dá bàbá yẹn náà dá inú ọ̀rìn kò wá òkè ọlọ́run afọ́mọ àdáwà pé ẹ bá ń wo ṣé máa ń yan àwọn nábìlà bí tí mo ń lọ gan nìyẹn samaniya ìmọ̀ ń yan ọlọ́run ni nítorí a sì yé wu ni ó yẹ sọ àwọn nábìlà wọn ni ẹ sọ́dọ̀ wọn yẹn ó yẹ papọ̀ mọ́ kí ni skéèlì yóò ṣe kí ni yóò wá wà lè jẹ́ náà tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọn bá ń kọ́ ta ló wíwẹ̀ ṣàkàfù ló wíwẹ̀ wọ́n that is answer náà definitely bàtà ní pé wọ́n wo tẹ́lẹ̀ yìí wọ́n bá ń bẹ́ẹ̀ wọ́n ní ẹ sọ́dọ̀ ọ̀ràn yàn wọ́n sọ́dọ̀ ọ̀ràn yàn ó kún wọ́n ní wọn àdìjẹ́ náà lọ wọ́n wá wo tiẹ̀ ìwé tiẹ̀ yàn mo lókun tọrọ àwọ̀ iná ni ẹ dákẹ́ mọ́jẹ kan tàn yín súnà nẹ́bì ibẹ̀ lórí wà èyí ò sì ní lékún ní súnà àfikọ́ mọ́ lékún ní ìjẹni ọlọ́run lókùngbà tó bá ti lékún ní súnà nẹ́bì gap ti ń bẹ láàrin ọ̀tọ́ náà ọba yóò mọ̀ close sí ni bẹ́ẹ̀ sì ni gap tó wà láàrin ọlọ́wọ́ ọba òní ò mọ̀ jẹ́ òní ò mọ̀ túmọ̀ irú ààyè ipò ta lọ́dọ̀ náà gani gap ti bẹ láàrin ọ̀tọ́ náà ọba ó tó yà ní sí zobi lápèjú èrè tẹ́lómi tó yà ní sí sọ́mọ̀ sílẹ̀ o. àwọn súnà kan bẹ ọtún alékún súnà kan lónìí súnà kìíní náà bá ti sọ lónìí súnà lẹ́yìn náà irú oúnjẹ tá a sọ ní ìsìlápò ìjú ẹnìsìn irú omi tá a sọ ní aṣọ nísìn sísun ní lẹ́yìn náà ọwá gbìyànjú ọmọ ọwá sí sọpẹ́ ọtúndékúnnù gáàpù ẹjọ sún ni ọlọ́run sùn wọ́n lọ́sọ kíni wọ́n náà tún sún àti ipá àbó sẹ̀sẹ̀ kan ọtún sún náà nù lókùn gbà tó bá ti ń tẹ̀lé tà nẹ́bí sallallahu alaihi wasallam ọmọ ìdí olólùfẹ́ ọlọ́run ọba ni bó bá ti wá tẹ̀lé tà nẹ́bí sí lọ́lọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ sí ìfẹ̀tà ara wa ìfẹ́ ọlọ́run ló fi jẹ́ pé àyà yìí ọ̀tá àfà sọ àfà àwọn àfà ní zahama nas annahum zahama qawmu annahum yuhibbuna allaha fabtalahum allahu fi hadhihi al-aya ọ̀gọ̀rọ̀ èèyàn lónìí nínú àwọn nífi ànẹ́bí pàtàkì wọn sàdánwò fún yín ó fi ta ó fáyà yìí ó fi tẹ́sì wa ó yá tẹ́sì nu ajẹ́pàwọn tán nífi ànẹ́bí tán nífi ọlọ́run wọ́n kéré láwùjọ yìí kí ló fà tàbí mọ́ pọ̀ láti mọ̀ tó gbà àwọn tó ń tẹ̀lé súnà nábì kéré àwọn tó ń tẹ̀lé súnà nábì kéré ibi ìtẹ̀lé súnà nábì lọ́lọ́run fífẹ́ rẹ̀ sí ọlọ́mọdé nífẹ̀ẹ́ wa o ọlọ́mọdé nífẹ̀ẹ́ wa o sádùá ni bẹ́ẹ̀ bá fẹ́ ní ti ọlọ́run ọba bí àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ òun kílẹ̀ yóò ṣe jẹ̀mọ́ ọ́nì tí ànẹ́bì ni kò ní ìdíkọ́ sàlákọ́mọ́ mi kọ́nà bẹ̀rẹ̀ fi ànẹ́bì fi ní ìhín ní ọlọ́mọ́sà nífẹ̀ẹ́ mi hàn tẹ̀rẹ́tà nẹ́bì ni ọlọ́run nífẹ̀ẹ́ ajẹ́ pé gbogbo súnà wọ́n fẹ́ péré rúbọ ni o wọ́n fẹ́ péré rúbọ ni o ọlọ́mọdé àárín o gbogbo àwọn ọ̀nà táàtì yapa sí ànábì ọlọ́run o mọ́sà rọ ẹ̀mí wa síbi ọlọ́run rọ ẹ̀mí wa kọ́ sí ẹ̀mí wa kú níbi ìsí ànábì ọlọ́jẹ́ kan ọlọ́run ọba wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu la ilaha illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh one two three four five six number one wọ́n lẹ́ni tí yẹ pé ó rẹ̀ ọ̀rẹ́ nǹkan tó kí gan rọ́jú kí ni fún ìdájọ́ iná fílà ẹni tó rọ́jú kí ọ̀rọ̀ yàn <laughs> lẹ́yìn àtúndì kọ́ yà port of correction kò da àwọn <laughs> ní ilé ẹlọ́jú kírun o èyí sì fẹ́ tẹ́tẹ́ sí ẹlọ́jú kí àmọ́ lò ìtumọ̀ tẹ́ lò fún ni káwọn mọ̀ sọ́fà mọ́ ẹlòmíà dẹ́kun bọ̀ ní sáyé lọ kírun ọjà sáyé lọ kírun fún èyí sáyé lọ kírun èyàn máa ń fara kílẹ̀ wá sí láyé tó jù ń lọ ẹ méjì àwọn sọ́fà mọ́ náà kọ̀ǹdíṣẹ̀ yàn ò jẹ́ kí yàn lè irun ọ̀ràn yàn tí yàn kí kọ̀ǹdíṣẹ̀ yàn gan ó jẹ́ pé ìnira yàn fi kí ní tẹ́fẹ́ sọnù àbí ṣàpéyàn nílẹ̀ kí súnà náà bá tí wàá pẹ̀lú ìnira náà ká <laughs> tó ń rọ́jú secretary sí tó kéèyàn kí àti nígbà yẹn kéèyàn wà ní tẹ̀sí tó yẹ pé gbogbo sẹ̀mí ayé rẹ̀ kíni ààrẹ nífẹ̀ẹ́ rẹ̀ secretary sí báyìí pé bẹ́ẹ̀ lọ́rọ̀ wa yóò láwọn àsìkò tí yóò tí ò ní ẹ̀sọ́ pẹ́ pẹ̀lú ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ torí pé ọlọ́mọdé àárín o tí yóò báyìí pé fẹ́ tí yẹn ní sí irun gbà míì èèyàn ní kírun èèyàn ní kí lẹ́fẹ̀ẹ́ àwọn ẹ̀tọ́ bá rẹ̀ wọ́n à wọ́n gbẹ̀rún ti ni ọlọ́run sì fún wa ọlọ́run ní wọ́n yé fìrún ti ló fi jẹ́ pé àwọn abéèrè kan bẹ̀rẹ̀ abéèrè àwọn àfa wọn ní wọ́n ti pin léṣe rẹ̀ ẹ dákun inú ọ̀sẹ̀ kan gbà tó rẹ̀ hàn tí yìí wá kí bó ni yóò ṣe kí ṣé ayélujára bá ti dé àmọ́ káwọn ayélujára rẹ̀ ni àbí á wọ́n yé jẹ̀rún wọ́n yé ṣe kí ni torí gbogbo ọ̀nà tí yẹn fi jẹ̀rún ọlọ́run ti là kalẹ̀ fún wa ó bá rí ọ mọ kírun náà kọ́dà bíbẹ̀ bá ń bẹ láàárẹ̀ lókùngbà tí làákàyè ò ti kó ẹ tó máa ń bìrùn lẹ́sìn nìyí tí làákàyè ti kó gbogbo ṣe tó bá wà fáàkì bẹ̀ ń bẹ láàárẹ̀ ọ̀rí bí sábà ọ̀sẹ̀ tí wọ́n ti ní báṣù tó bá tọ́ọ̀kì náà ni. ọlọ́run sàmọ̀nà wa nọ́mbà tù ẹ̀yìn kọ́ nọ́mbà tù wọ́n sàmìlà àti yẹn kìtìyìn ṣé ọ̀kan tẹ wéèrè tí wọ́n ń wú yorùbá wọ́n náà àdúrà tàbí ká máa ṣe òní bí ìbá tí a mọ̀ lábáwá ẹ́làkùn kí ló lè wíwé lẹ́yìn nísìn kò tó bá tíà tẹ́bẹ́ẹ̀sì nípa ìkọ́rọ̀ ayé ni tó máa ní owó kan bẹ nísìn o tó bá fi lè tẹ̀ báyìí nísìn àyẹ̀wò tẹ̀ ó bọ̀ lóhùn ni kò sí bó ṣe lè tó èyí ó ha nọ́mbà ni nọ́mbà máa ń sọ èyí ó ha èyí ó ha ni iṣẹ́ alìkìyàmọ̀ sètánì mọ́ ń dòdò wà mẹ́rin alájì lábára lẹ́bi wí mọ́lẹ̀ àwọn yorùbá rẹ̀ yorùbá rẹ̀ gan ètò òfin wí gan kò ní dàbí lábára ọmọ dúkú fún ọlọ́wọ́ bá o tọ́ọ̀bù mi lásọ̀wọ̀ ẹ̀ ok sílẹ̀ sọ̀nù tẹ́bá ní kẹ́mọ́ síbà ẹ̀ nífẹ̀ẹ́ mi ti ẹ̀ nífẹ̀ẹ́ ẹ wà bẹ́ẹ̀ tì mọ́ ní aláàjì ẹ wà bẹ́ẹ̀ tì mọ́ láàrin sọ́la ẹ̀ mà dábẹ́ mà láàrin sọ́la ẹ̀ mà dáadáa ọkọ̀ mẹ́ nọ́mbà tù ọ̀rẹ́sọ̀mìlà. inú wa dé bẹ́ẹ̀ láti inú wa dé bẹ́ẹ̀ ok now ìgbà táwọn sọ ń pa kíyàn gba ẹ̀mí pẹ̀lú mistake wọ́n wá ní ẹni tó pàtì mọ́tò kalẹ̀ tọ́lọ́kadà rọlù mọ́tò rẹ̀ tó wá jásẹ́ mi àáwò bí tẹ́lẹ̀ pàtì mọ́tò sí ká níbi tí àwọn agbófinró pé yòógbọ́ pàkì síbẹ̀ ni olóògbà ẹ̀mí ẹnìyẹn àwọn ẹgbẹ́ ibi nọ́mbà bí yẹn kẹ́ páàkì sí ni òun ló páàkì jẹ́jẹ́ fọ́lọ̀ kò sí inú mọ́tò rẹ̀ fọ́lọ̀ wà ní mọ́tò ti páàkì ọ̀rẹ́ di ìwọ́lọ́wọ́ arọ́ lùlù ọ̀yọ̀ ìyẹn payàn bọ̀ tó wáyé pé ibi tí yẹ kí n páàkì sí tókè bá páàkì sí ẹ̀ gan-an àwọn májámájá mẹ́rin mẹ́rin wọ́n mú yàn ẹnìyẹn ló panu yóò sanwó ẹ̀mí so wallahu ta'ala àbísọ̀wàmù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tó dáa àwọn tọ́lẹ̀ tí mo fẹ́ tẹ́ bá wọ́n ló tọ́ kọ́dà ìnú mọ̀ pé tọ́lẹ̀ ti wọ́ dáadáa àwọn tọ́lẹ̀tì àwọn táwọn mẹ́sí ń yàgbẹ́ bó ṣe ní ìtìtò yàrá ilé ìjẹ́ ti jìnà tọ́lá tọ́lẹ̀tì ẹlòmí tí ò ní láàrí gan tó bá ó ní ti yàrá ẹlòmí lọ tẹbá rú àwọn nǹkan náà tọ́lẹ̀tì wọn bí ẹ̀fẹ̀ lè mọ dáná mẹ́ aláṣọ òbúkọ́lẹ́ tó ní kwara hòtẹ́ẹ̀lì kwara hòtẹ́ẹ̀lì bò àdébùkọ́lẹ́ ní kwara hòtẹ́ẹ̀lì sẹ́gẹ́tì kí wá ókè yá kí láti torí bí tí àwọn òórùn tí ò dára jẹnu wọn lò tán bọ́tà wọn àlùjẹnu kan bẹ ayé wọn nù ayé toilet. gẹ̀gẹ̀ láyé wọn òun náà náà pè ní eh, alẹ́kọ́bọ́t wàlẹ́kàbáyé ayé tí wọ́n nù kọ́dà kí kẹ́ẹ̀tẹ́ ẹ̀táìzì ẹ̀ ẹ̀tún arọ́ọ̀gì ẹ̀ kí ló tún kù tó ẹ̀tìjà góòdù lẹ́bi tó gbé ẹ̀ kọ́dà ìgbẹ́ tí ń jáde náà kígbẹ́ pé tó bẹ́ẹ̀ ìgbẹ́ ti di góòdù sòrò gbàgbà ti jẹ́ toilet àwọn àlùjànnú máa wà mẹ́ nọmba three wa alaikum salaam. na ok ó tó bá náà lónìí ah, alákọ̀ọ́kọ́ nípa pé ká síwá károrin àwọn kọ́ntì mi mẹ́ ẹ̀ lè rí mo lẹ́tì ilé òtọ́ lẹ́tì ilé síwá tí ìbáyé pé wọ́n import ẹ̀ àwọn tó bá lọ travel wọ́n máa rí tó bá ní sí so àwọn àfáà bá ti fatuwa lóòótọ́ ó kàn yín pé àwọn àfáà wọ́n yapa lórí pariwo àyẹ̀ pé sáà lè fi ọṣẹ fọnu sáà lè fi sí àwọn ní ọ̀dà bros lásán sí kíni ó tu àwọn òkè àwọn ní kéèyàn fi kíni yìí àwọn tó pè sí kéèyàn fi sí wọn ní kò sí kan láwọn àfa mi àwọn mi ló ṣe àwọn ní kàkà bẹ́ẹ̀ kéèyàn máa lo toothpaste i mean bros lásán wallahu ta'ala bí sọ̀wọ́. kí ni síwáàkù ṣebí tá a fi fọ́ náà pé síwáàkù kì í ṣe pé gìkan ní jẹ́bẹ̀ ní tẹ́wàá fi fọ́ náà lókè nìyí ó pé síwáàkù ó kàn jẹ́ pé èyí tẹ́ ń lọ lásìkò ànẹ́bí kí ni ló bá kílẹ̀ pé technology àbí development ló bá kí ni òun so ìfọ́nù ìfọ́nù náà ni so wallahu ta'ala fi sọ wọn. ẹlẹ́ẹ̀kejì nípa egbò tí ń dún yẹn lẹ́sẹ̀ mọ̀ egbò tí ń dún yẹn lẹ́sẹ̀ sálẹ̀ fi gòsì náà ẹ̀ dáadáa torí kò sí nǹkan tó ní kò lé débi ara rẹ̀ èyí tí ń dún yẹn lẹ́nu ẹgbẹ́ onídìí kan gòsì ìyẹn lè fi sí i èyàn lè fi sí ibi ẹran yóò ní gbé mi nǹkan lè dérí ahọ́n wa nǹkan lè dérí ahọ́n wa báà kò ní taste ó lè dérí ahọ́n wa but ìtàbá ló ní taste ó gbọ́dọ̀ jẹ́ pé necessity nìyẹn nídìí ẹ̀ ni lápẹjú ẹni obìnrin tí ń dáná fọ́kọ rẹ̀ ọ̀rẹ́ ìsinú fábí ìsọkọ rẹ̀ náà tí ó dandan kó náà máa jà tẹ́ ah! tí mo ti fi yọ̀ sí kí ní ìyàbí ti fi yọ̀ sí ó lè ṣẹlẹ̀ síyàn ah! ẹ̀rí àgbà láyè kó fi ọwọ́ ìka ìgbàtọ́jà bá dáwọ́ nísìnyẹ lómi rò pé yọ́kọ̀ búbu ni àwọn apalẹ̀ àwọn ọmọ àwọn omi wá kó fi ìka báyìí kóra fi kàn án bí àwọn ya ti máa ń tẹ̀sí nínú kó a fi ṣe ahán ẹ pé ahán tó mú tẹ̀sí wá tó ti padà bẹ́ẹ̀ náà ni omi tá a máa ń gbé sẹ́nu omi ní tẹ̀sí àbẹ́ ní tẹ̀sí ó ní tẹ̀sí so omi ògbé ọkọ yá ó di kan rí ahọ́n tó egun tó ẹ pé ahọ́n wa abẹ́nu wa ó ní ká fògùn sí inú àwẹ̀ àlèpì sòkòmọ̀ kọ̀ọ̀kan ní kọjá sọ̀hún ni so ẹ wá ní ìyẹn test nínú àwẹ̀ ìyẹn lè ṣe test nínú àwẹ̀ wọ́n gba blood lára àyàn àbí ó kàn yẹ pé ẹ mọ̀ gbọ́n àwọn afa wọ́n ní pé kò dá kéèyàn fẹ́ jẹ́ lẹ̀ nínú àwẹ̀ kèé sí àwọn ọmọ kéèyàn fẹ́ jẹ́ nínú àwẹ̀ àmọ́ tó pé tó lè kọ́ọ̀sì fún yàn tí fẹ̀yẹ̀ láàrin ẹgbẹ́ wọ́n ní kẹ́ tó fẹ́ yẹlẹ́ wọ́n ti ní ẹwà mílíkì kẹwàá mọ́ ti sẹ́wẹ́ kan ẹ̀ẹ́dẹ́ kẹwàá dàmúlẹ̀ fẹ́ náà ni so bí wọ́n ti ṣe bá ń lótọ́ ẹsẹ̀ pé kò ti jẹ látàárọ̀ ẹgbẹ́ ṣe ń fi náà so wọ́n fi ní kí wọ́n fi ẹ̀jẹ̀ lẹ̀ nù àwẹ̀ àwọn pé tẹ́sì táwọn yẹ tẹ́sì lásán ni ẹ̀ pé díẹ̀ náà wọ́n mú lára rẹ̀ so kò sí nǹkan tó ní ká má yẹ tẹ́sì ní inú àwẹ̀ ìyẹn lè gba abẹ́rẹ́ nú àwẹ̀ náà àtàlàyé náà ìyẹn lè gba abẹ́rẹ́ nú àwẹ̀ abẹ́ táwọn afá lè lè gba nú àwẹ̀ òun ni abẹ́rẹ́ tó bá sékìnì yìí tó bá dínkù oúnjẹ wọn láwọn abẹ́rẹ́ kan bẹ torí àwọn afá alhakpakẹ wọn máa ń yẹn nà àwọn kìnìyàn ìyẹn lè gba abẹ́rẹ́ nú àwẹ̀ kán á dákẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn abẹ́rẹ́ kan bẹ àwọn dókítà ti mọ̀ ẹ bá ti gbà báyìí kọ́dà ní màkàkà wọ́n ti máa gbà á sí wọn nu wọ́n bá ti kébékébé ẹ̀yin ò gbà wẹ́ ní ẹ̀jọ̀kó bẹ́ẹ̀ ní ti gbogbo àwọn tán ṣiṣẹ́ tó lágbára tí ń fọ́ gi tí ń fọ́ àké tí ó gbẹ nísì wọ́n kàn gba bẹ́ẹ̀ lọ sí tuntun wọn ní ẹ tún fa gbàtọ̀ sẹ́yìn náà. tí bá ti ń dípò oúnjẹ díìpù tí o bá ti dípò oúnjẹ mi ò ní mi ò sọ pé dípò oúnjẹ mi ìmọ̀ parẹ̀ àmọ́ ẹ̀ sáà gbọ́ báwọn ṣíṣe yín ni <laughs> ìmọ̀ dípò oúnjẹ tọ̀ wọ́n dípò oúnjẹ <laughs> àárẹ̀ bá tẹ̀sẹ̀ náà sáfẹ́ ẹ̀fún lómi gan ó ti ta àárẹ̀ ó ti ta àárẹ̀ mi ń dáwẹ̀ àárẹ̀ bá báyà lọ́sítù wọ́n kàn báyà lọ́sítù lásán ó kàn sùn náà ni èyàn ní káyọ̀kè púpọ̀ wọ́n wá rí omi wọ́n sọ ilé ẹ̀dà omi pápá tó ti kọ́ yé ẹgbà mí aláya rí o àárẹ̀ bá ti di pé yẹn ń gba omi ó ti ní ti fi àwọn ilẹ̀ tẹ́lẹ̀ náà so wọ́n ní máa ń dípò so èyàn ní gba omi والله تعالى على بصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك